Ṣadéwọlé gidi wá lọ. Ṣadéwọlé oṣù ni ṣe báyìí Bínúwọlé báyìí ọkọ̀ tì ni bí wọ́n ti mí báyìí ṣé ni mọ̀ bu ìfọyín lálẹ́ gbẹ́ ẹ̀. Ògbédè ọmọ ẹjọ́ burúkú rò. Mọ̀ bu ìfọyín lálẹ́. ìtàn lára wèrè kọ́ máa kú háì wèrè ara ọ̀gá ìtàn o ibi tá a lọ ilé babaláwo ni ọ̀gá sì ń sóògùn owó. Ó yá ọkọ̀ ìjẹ́wọ́ torí pé ó fẹ́ mú ẹlòmíì eléyìí tó ṣe ti fẹ́ẹ̀kì bẹ́ẹ̀ ni pé tí n rìn mò ń wọ̀dí gbájà wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n ṣe sàrà àbá jẹ́ o ìjẹkújẹ iná ló bá yé mi jẹ́ o ah! ọ̀gá ti lò mí.